orí ni mo bọ̀ o a orí ni mo bọ̀ o mo ti foríṣà sílẹ̀ a orí. ikọ̀ púpọ̀ rẹ̀ pọ̀ orí ẹni náà làpẹ́rẹ́ orí ẹni làpẹ́sì ọjọ́ orí ń gbé ni ń bolo ògún wà orí ẹni làjíkí orí ẹni làjígẹ̀ orí làbábọ káfòrìṣà sílẹ̀ torí orílẹ̀ ẹja fi ń labú orí làkèrè fi ń wẹ̀ lódò ìran orí náà la fi ń mẹ́ran láwo orí tí ó bá dádé inú agogo dẹni tí wà bẹ́ẹ̀ bá gbàgbé ọrùn tí ó bá tèjì para ìlẹ̀kẹ̀ mm-hmm. inú agogo dẹ náà ní ti wá orí ẹni ní gbére pàdé ẹni orí olókun òun ló gbére pàdé olókun lọ́jọ́sí orí ọlọ́sà òun ló gbére pàdé ọlọ́sà lọ́jọ́sí o orí mi gbèmí torí ẹ̀ jí ìjí tí mo jí orí ni mo jí bọ torí àtẹ́lẹwọ́ labala a ò mẹ́ni ó kọ́ wọ́n ní kárí babalábà kákí babalábà ẹ̀yin o òun ni yìí bàbá torí àgbà ni bàbá hmm. ẹni abálábà náà ni bàbá torí ẹ̀ làwọn ó ṣe bẹ̀rẹ̀ láti fi ìbà fún ẹni tó ní ibà uh-huh. tó ń ju ibà uh-huh. tó ń ṣe ibà tí àwọn èèyàn ń fi ibà fún òun náà lọba tó dá ayé uh-huh. ó sọ ayé láyé ayé ò yí ẹnikẹ́ni àwọn kan ń pè é ní olódù mm. ọmọ àrè mm. àwọn kan ń pè é ní ajílété ajílété mm. ajílétéńté ní ajílédàlétéńté orí ọjọ́ ọjọ́ tó máa yọ orúkọ rẹ̀ náà ní ń jẹ́bẹ̀ olórúkọ tí àwọn eléèbó pè òun ó pè ní the living the live the no living can ever comprehend living ẹ eh, o oh, ó tún lórúkọ tí àwọn kìrìsìtẹ́nì ń pè òun náà ni wọ́n ń pè ní eh, ògbénu wúndíásọlá ògbénu adélébọ̀ṣogo kọ́mọ̀bà àdàbí èmi nìkan ó yá bìsí bì. òun náà ni alágbára tí ń fi ọwọ́ agbára gbani lọ́wọ́ alágbára tí ń fọwọ́ agbára nini lára. òun la lè wí lè ṣe mm-hmm. a lè ṣe lè wí òun lọ́ba lánàá òun lọ́ba lónìí òun lọ́ba títí ayérayé. ó kọ rẹ̀ náà ní jẹ́ bẹ́ẹ̀ ah, ah, eh. òun ni mímọ́ mímọ́ mímọ́ lájùlé ọ̀run mímọ́ mhm. àwọn àgbààgbà mímọ́ oh. níwájú ìtẹ́ ògo mímọ́ wọ́n ń ṣe mímọ́ fẹ́ni mímọ́ tó ń jẹ mímọ́ tó ń wọ mímọ́ tó ń mu mímọ́ tó ń fi mímọ́ bora bí aṣọ mhm. òun la rí ìyanu gbà yanu mhm. amúyanu kàn yanu tó ń fi ìyanu ya eh, ìyanu lẹ́nu eh. láàrin àwọn ìyanu eh. olórúkọ tí àwọn mùsùlùmí ń pè hmm. òun wọ́n ń pè ní ọba ọ̀rọ̀ yìí mù hmm. àkùdùsì náà ló ń jẹ́ òun ìyá aláwọ̀ orúkọ ọlọ́run náà ní í jẹ́ báwọn ẹ̀yìn o ẹ wọ́n ní kò ń pọ̀ kó dùn kí wọ́n lọ bí oge bó bá jẹ́ ti oríkì ọlọ́run á lè kì í jù bẹ́ẹ̀ lọ orúkọ ọmọ náà ní romọ bẹ́ẹ̀ èèyàn bá bímọ bó bá sọmọ ní Bánkọ́lé ẹyin bó bá ṣe bricklayer orúkọ ọmọ náà ní romọ bẹ́ẹ̀ èèyàn bá wá bímọ bó bá sọ ọmọ ní Adésínà bọ́bọ̀ wọn ò bá tẹ pamọ́ṣẹ́ dáadáa torí ẹ̀ orúkọ mi ní ròmí Olúṣọlá ń lè mí jẹ́ Adéníyì ni bàbá àti ìyẹn sọ mí èmi lẹ́yìn ju Olódùmarè tí ò ṣeé tọ́ lórí ètò yìí náà ni ètò lẹ́tò bó ṣe ń lọ èmi nìkan náà kọ́ mo wà ń bí ẹ ti rí ẹlẹ́yinjú ẹgẹ́ tí ń eh, bẹ́ẹ̀ ni ẹ kú dédé wòye ẹ̀yin ará lé orúkọ tèmi ni adébíyí adébísí ọmọwùnmí mo rẹ́ni kejì tí gbogbo èèyàn mọ̀ sí bcp ọmọ dúdú bíi kóró ìṣin bẹ́ẹ̀ ni ah, ah. ẹ̀rí pákéjì ń pọ̀ pákéjì náà ni gbogbo ẹ̀ tó a ti fẹ́ bẹ̀rẹ̀ náà ni wọ́n ní ká ṣe pápápá bí wọ́n ti ń ṣe nílẹ̀ pápá àwa náà kọ́ ọlọ́run ọba ni wọ́n ní ká dédé ká dédé ká mèdè ká mèdè ká tún fi èdè kí gbogbo elédè tó ń bẹ ní gbàgede èmi rèdè mo jẹdé mo mèdè mo pèdè mo ní torí ẹ̀ ni mo ṣe ń fi èdè kí gbogbo elédè tó ń bẹ ní gbàgede torí elédè ló ń jẹdé elédè ló ń pèdè àwa tá a lè dè náà là ń pè é abala bó ṣe ń lọ bó ṣe ń lọ láwa yìí abala tí a ti máa máa dára wa lárayá hmm. ẹ̀yin o ká tó tún sún sórí bó ṣe máa tún lọ lórí next hmm. level ẹ̀yin o bcb ibo ni ká ti bẹ̀rẹ̀ lẹ́nìí o mọ̀ pé ó máa ṣàpàpàgọ́. a máa bẹ̀rẹ̀ lórí abala bó ṣe ń lọ lórí entertainment. entertainment bẹ́ẹ̀ ni entertainment. so ẹnjú olódùmarè sáré sọ ṣókí ṣókí ṣókí nípa nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú entertainment wa. ok ẹ jẹ́ kí n já yín tán ṣé ní entertainment tẹ́ ń wò yẹn bó ṣe ń lọ lórí ká dánilárayá ká ṣeré orí ìtàgé hmm. ká kọrin ká jó ọ̀pọ̀ ti sún o bẹ́ẹ̀ ni ìjẹ́ eh? tiẹ̀ ti gbọ́ wípé àwọn olórin nàìjà eh? wọ́n ti ń bọ́ sókè òkun lọ́hùn-ún eh? ọ̀nà ń dáhùn òyìnbó lárayá òyìnbó gan ti ń gbé bọ́dì ẹ o iṣẹ́ ti yàtọ̀ bẹ́ẹ̀ wọ́n ti túnṣẹ́ pé àmọ́ bíi tèmi máa ti bẹ̀rẹ̀ lẹ́nìí mo máa padà sábúlé wa o mọ̀ pé ọmọ oko lèmi hmm. ẹ màá máa gba àwọn oríkì ìlú kọ̀ọ̀kan fún yín lábala entertainment lónìí ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti Ìbàdàn Ìbàdàn lé o ní ọlé o ọmọ ajẹ ìbíjẹ karahun máa fi karahun fọ́ orígun Ìbàdàn májàmájà wọ́n kára wájú kí lóde ti ń jẹnu Ìbàdàn májàmájà wọ́n kára ẹ̀yìn lẹ́rú ibi olè gbẹ́njà wọ́n gbẹ́njà rẹ̀ olóhun wọ́n ní ogun jíjà nímúlẹ̀ wọ́n wù mí nìbàdàn hmm. ìlú bíkúnlé ìlú òjò oh. ìlú àìná ìbàdàn lé olúyọ̀lé ọmọ àjòrò sùn wọ́n ní ẹ̀yin lọ́mọ ìbàdàn ogun jíjà nímúlẹ̀ bàbá yín wù mí ìbàdàn kì í bá ní ṣọ̀rẹ́ o ó oh. mọ̀mọ́ ràn ní sójú ogun àgbàlá ògúnmọ́lá ó jókòó bá bẹ́ẹ̀ lò mí lọ ẹjẹ́ ń tara ṣàṣà kí n o ò dáyé ìfẹ́ òye lágbo ìfẹ́ ibi ojúmọ́ rẹ ti gbé mọ́ wá hmm. ìfẹ́ ò dáyé o ìfẹ́ òye lágbo wọ́n ní wọ́n dúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀ní wọ́n kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òye lágbo ẹni bá dúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀ní ẹ̀bọ̀ra burúkú ní bọ́rú wọn ah. lásọlọ ẹni bá bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òye lágbo eh? ẹ̀bọ̀ra burúkú ní bọ́rú eh? wọn lásọlọ ìdọ̀bálẹ̀ ń gbẹlẹ̀kẹ́ ni wọ́n fi ń kí wọn lónífẹ̀ẹ́ ọ̀ọ́ni iyán funfun nẹ́nẹ́ nínú àwo táǹgẹ̀rẹ̀ ìfẹ́ lónìí eh. ìfẹ́ ni ibi ojúmọ́ rẹ ti gbé mọ́ wá ẹ jẹ́ n tún ta pa o. dúró ná dúró ná ó ṣe ṣe ti ẹ̀gbá ọmọ ẹ̀gbá ni èmi sáré kì mí kórì mi. ẹ̀gbá àké ibẹ̀ lọ́lájú ti ṣẹ̀ o. ẹ kẹ̀kẹ́ ti jì. ẹ̀gbá àké ibẹ̀ lọ́lájú ti ṣẹ̀ o. àwọn ọmọ ẹ̀gbá ló ní fáńsàn o. fáńsàn. ẹ̀gbá lákè o ẹ̀gbá lóko. ẹ̀gbá lákẹ́ o ẹ̀gbá lóko o ti ẹ̀ mọ́lé náà tẹ́lẹ̀ bá a bá kí ọ náà tẹ́lẹ̀ olórí gèlè ti fẹ́ yọbọ bẹ́ẹ̀ ni ó ní ẹ̀gbá lákẹ́ ẹ̀gbá lóko ẹ̀gbá náà ló ní fáǹsàn bí bá ní kí n mọ̀ kí ẹ̀gbá lọ àníkù mi àbọ̀jẹ̀ ń padà ibi tí mo dé tara kí n dé jẹ̀bú wọ́n ní bọ́ bá bọ́ bá wá wùjẹ́ bọ́ fẹ́ ní ẹ̀ tó kù sọdún àǹjẹmu ẹ̀yin lọ́mọ eré ni wà ah. ẹ̀yin lọ́mọ arẹ́yẹ àrókò àrókò tán ẹyẹ fò lọ eégún òwọ́gbó sàràrí o ìbà ló kọ́kọ́ mẹ́gún ọgbó rẹ mọ àwọn lọ́mọ dúdú ilé ò mọ bẹ́ẹ̀ sè pupa tó mọ bẹ́ẹ̀ sè ò sílé àwọn lọ́mọ aládìyẹ òkòkò màgà. eléyìí tó ń fẹ́ yẹ yé dúdú wọ́n ní ìjẹ̀bú ní ti náwó dálákẹ́ tó kówó dé o ni o èbó wa kówó dé owó ọ̀hún pọ̀ sí torí ẹ̀ náà ṣe ní òrìṣà jẹ́ ń dàbí olúlé yìí kékeré ìjẹ̀bú o ni owó ni àgbà ìjẹ̀bú o owó ni owó ni irunmú ìjẹ̀bú o ni owó ni ìgbà ìjẹ̀bú owó ni. owó ni kékeré ìjẹ̀bú owó ni owó ni jẹ́ńdẹ́lẹ̀ bàbá tó bí mi lọ́mọ ah, ọmọ àlè èèyàn ní fọwọ́ òsì ìjúwèlé bàbá ẹ̀. ṣé kò rẹ ọ. ó rẹ mi tì ah. èmi lọmọ onígbò mọ̀rẹ́ alágbàdo òde àtàpẹ́tẹ́ ẹ̀nú mi hmm. gègèlè ńlọdọ̀ sọ̀yà hmm. sọ̀yà òde mi láàrin ìdí omi kò sí ní sẹ́sì ní lẹ́nu àwọn ọmọ olókùúta mẹ́ta òde gbòó ọ̀kan kan ní lẹ́sẹ̀ ń bẹ̀rẹ̀ ọ̀kan ní máa rọra máa rọra ọ̀kan nígbà tó o mọ̀ gbòó kí ló wá mọ̀ rẹ sí àwa lọmọ alábẹ́rẹ́ mẹ́ta ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan tó kù ni wọ́n fi ń ṣe fashion designer fọ́mọ aráyé àwa lọmọ ẹlẹ́ṣin òbí méjì wọ́n mú kan bọ́ sanya wọ́n mú kan bọ́ ọmọ rẹ̀ ọ̀kan tó kù ni wọ́n fi ń ṣe kutupa kutupa nílé bàbá tó bí mi lọ́mọ àwọn náà kò ọlọ́run ni. Ah, wọ́n náà ti kéde ẹ̀ christ mọ̀ christ mọ̀. bí mi ṣe wà yìí ọlọ́run nìkan mo mọ̀ kí. ó yà kì í jẹ́ ń mo rí bá mo rí bá mo rí bá bàbá mi ọba ńlá tí fọba jẹ mo ní mo rí bá mo rí bá mo rí bá bàbá mi ọba ńlá tí fọba jẹ àríro ara àlèwí títí a lè ṣe múyanu kọ̀yanu múyanu ṣèyanu tí ṣiṣẹ́ ìyanu tí yọmọ rẹ̀ lẹ́nu. òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ àsọ̀rọ̀ má yẹ o ìbọn lọ́ba àwọn ọba àṣẹ̀dá àmẹ̀dá àwẹ̀dá àdẹ̀dá ẹlẹ́dá. ó ń gbalẹ̀ sí ni ó ti ń gbìyànjú kò gbọ́ soprano tí mo kàn mo tún elongate àbí ṣe sustain àbí. ìwọ ló mọ̀ sórí ibi tí orí dá ọmọ ni ra dúró sí ẹ̀yin tí ẹ wà ń lé jàre àmọ̀ràn tí èmi ò fún yín lórí entertainment is better kọ́ ọ̀rẹ́ adúró sórí ọwọ́ rẹ jẹ́ẹ́jẹ́ tó bá jẹ́ fújì la pè ọ́ sí kọ fújì kọ́lì rẹ nu tó bá jẹ́ pé wákà ni tètè wá wọn tí ọbọ olùsákárà hmm. kó o mọ ọkọ wákà mọ́ọ̀mù gba òní gba mọ́sẹ́ rẹ tó bá jẹ́ pé wọ́ọ̀sìpù ni múra sí bó bá sì jẹ́ pé hip hop ni kẹ́pá mọ́ mélòó mélòó. hip hop yàtọ̀ sí hip hop ó mọ̀ pé àwọn hip hop kan wà. ó bá mọ hip hop tó ń kọ láyé ìgbà náà ó wá compare sí eléyìí táwọn mi wá kọ róróróróró ìpín ní ní ní ní ní pàpàpàpàpà ìpín ní ní ní ní ní pàpàpàpà báwo ló ṣe jọmọ kí no no no you see jẹ́ kí n sọ̀rọ̀ kan entertainment entertainment jẹ́ nǹkan kan tó yẹ pé sound bá ti tí sound yẹn dẹ̀ dùn létí tẹ́lẹ̀ ìbò ń pè ní pleasant eh, ayé máa jó sí. òbí ìtìlá òyàn ń jó sí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mm, ah, mm, mm, ok ok ó dà gbé bọ́ọ̀dì yẹn gbé bọ́ọ̀dì yẹn kí ló eh, wà ń bẹ̀. kí ọ̀sìn gbé bọ́ọ̀dì. gbé bọ́ọ̀dì ẹ wo ẹ jẹ́ kí n mẹ́nu kúrò lórí ẹ̀ ẹ̀yin o wọ́n ní kò ń pọ̀ kó dùn kí wọ́n náà ní ọbẹ̀ oge abala entertainment náà la wà yìí bó ṣe ń lọ lẹ́tọ̀ mm-hmm. ètò ni bó ṣe ń lọ ẹ má ì tí ì gbé kúrò níbẹ̀ eh. torí ẹ máa tún máa fi ìgbádùn ṣayọ̀ lórí ètò yìí abala tá a máa sún sí lẹ́gbàá tá a bá dókè lọ́hùn tí a bá máa padà dé a máa lọ sí bó ṣe ń lọ lórí ètò ìlera ẹ má ì tí ì kúrò níbẹ̀ a fẹ́ dókè lọ́hùn náà à ń padà bọ̀.